This is Dawa Nigeria. So mo fẹ́ béèrè pé gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ṣàdéṣì ìyàgbọ́ ọ̀hún pé àwọn tó ń bọ̀ tó lọ sọ pé ìmúná fi ṣábà ti sàrọ̀dá ifá àmì tó lè dá ìgbà So a ti ń rí ọ̀pọ̀lọpọ̀ fídíò táwọn èèyàn ń fẹ́lómi ti ń búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run pé òun mọ ìwòsàn fún coronavirus tí wọ́n fi ṣàdéṣì yẹn jẹ̀rí. Ṣé bóòlù ti jẹ́ ká ṣe lódodo agbàgbé náà. ní ṣùgbọ́n pé àdéhùn tán sọ nípa àbẹ̀tẹ̀ sọ̀dá ẹ̀ẹ́dọ̀wọ́ nǹkan lè dá so ó fẹsẹ̀ rinlẹ̀ kò sì sí èméjì nípa rẹ̀. tó ṣùgbọ́n lódodo kò yẹ ká sí àwọn àdéhùn gbọ́ yìí pàápàá jùlọ lẹ́ni tó ṣe pé n tó gbẹ́kẹ̀lé lórí àti gbàgbọ́ yìí àwọn àdéhùn yẹn òun náà làgbọ́ yìí ṣe ni pé àgbẹ̀ tí ẹnìkan lọ́ba gbára tí ò padà síbi ń táwọn lè lọ́wọ́ sọ ní kàdé ìsọkúsọ pọ̀ àgbọ̀yé kàgbọ̀yé yóò sì kàkà eléyìí tó lè mú àwọn ọ̀rọ̀ ìdààyàn ọ. nítorí pé wọn bàtà àdìsẹ́nà bá sọ pé habatu sauda oògùn ni fún gbogbo àárẹ̀ oògùn ni fún gbogbo àmọ́dì oògùn ni fún gbogbo àìsàn. láti ní ọlọ́kan ọ̀jọ̀kan àìsàn àti àmọ́dì àti àárẹ̀ láyé nìsín eléyìí tó ṣe tó ń bẹ nínú eléyìí tó mi èèyàn tó ti wóògùn fún ó sì ń bẹnu ètò ṣe pé wọ́n sì ń wóògùn rẹ̀ ni wọ́n àti rí. so ṣé ẹlòmíràn ní sọ pé kíá ló dé ká lo agbẹ́tù sọ̀dá fáwọn nǹkan wọ̀nyí báyìí àbí ẹni tí káńsà mú lápèjúwe àbí ẹni tí nǹkan míì náà mú nínú àwọn àárẹ̀ oríṣiríṣi ẹ̀ẹ́pọ̀ náà ti sọ pé mo ti lo agbẹ́tù sọ̀dá mo ti lo títí mo ti lo títí mo ti lo títí kò sí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ sọ pé jọ̀wọ́ nǹkú ìtumọ̀ rẹ̀ ni pé jọ̀wọ́ nǹkú lè nìyí àǹtọ̀kùn ẹ̀dàwà àlà ìyẹn ni pé oògùn ni fún gbogbo àmódi oògùn ni fún gbogbo àìsàn oògùn ni fún gbogbo àárẹ̀ tọ́lọ̀n tọ́lọ̀n bá kádàrà kọjá oògùn fún. ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí tó sọ nípa ìtàn nàbì musa aleyhi salam àti khidr aleyhi salam nígbà tí khidr tó yọ àti sọkọ ju omi tó yọ wàhálà kan kúrò lára rẹ̀ nàbì musa ni tó fẹ́ bọ́ kọjú omi yẹn jẹ́ ni wọ́n fẹ́ bọkọ̀ ojú omi jẹ́ nítorí kó lè bàa tẹ̀lé wọ́n á sọ pé rárá o tó ṣẹlẹ̀ ní pé àwọn aláìní làwọn ni tó ní ọkọ̀ ojú omi yìí báyìí ọba kan sì wà tó ṣe wípé gbogbo ọkọ̀ ojú omi tó bá fi lè da gbígbà ló máa ń gbà ní dídàgbà yẹ àkóso kólẹ̀ tẹ̀sí nẹ́tìn ọ̀fà tó kólẹ̀ tẹ̀sí nẹ́tìn ọ̀fà láti mọ̀ kọ́kọ́ ojú omi pọ̀ láyé ọkọ̀ ojú omi pọ̀ láyé tí ọba yìí tọwọ́ rẹ̀ tó dépò pé ọgbà yẹnni pé yẹ àkóso kúlẹ̀ sẹ̀fìnà tẹ́ tí ń bá ń lọ lábẹ́ ibi tóun ti ń ṣàkóso lé lórí tí ń lọ lórí omi àyè ibi tóun ti ń ṣàkóso lé lórí èyí ti kó gbogbo ọkọ̀ ojú omi ayé bẹ́ẹ̀ náà ni nígbà tó lọ́wọ́ bá tó fẹ́ pa àwọn kan wọn nínú àwọn aláìgbàgbọ́ ẹ̀rí kó lọ́wọ́ bá ń gbà tó rán ìjì burúkú sí wọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá ni ti dámìíràn kò lẹ́sẹ̀ ọ̀ ń pa gbogbo nǹkan rùn. fa asbahu la yura illa masakinuhum ó ń pa gbogbo nǹkan run a wá dí àárín nǹkan kan àbàwọn ilé wọn a ó sì pa gbogbo nǹkan run. a sọ pé tudammiru kulla shay'in min sha'nihi ayudammar. tó bẹ́ẹ̀ náà ni nígbà tí anabi sallallahu alaihi wasallam tó sọ pé dawa'un min kulli da' ìyẹn ni pé dawa'un min kulli da'in min sha'nihi ayudawa biha min sha'nihi ayudawa biha gẹ́gẹ́ bí eh, ó ti ṣe jẹ́ pé ganan nínú òfin Islam àgbà pé gbogbo nǹkan ní ọ̀pọ̀ àrùn gbogbo nǹkan ní ọ̀pọ̀ àrùn. tó ṣùgbọ́n ọlọ́run rẹ̀ lẹ́jà wa tó fi yé wa nínú àyà òní kó lè ṣe ìlànà kọ́ ní ilẹ̀ ọjà ilẹ̀ ọjà ìpèsè náà ń sẹ́yìn ọwọ́ hàn dáadáa. nísìnyí tọ́ba sọ pé ọlọ́run rẹ̀ lẹ́jà sọ pé Allahu khaliqu gbólóhùn náà ní kéṣe kí wọ́n tún máa ń lò fún Allah tó bá wá nínú ọ̀rọ̀ kìí ṣe pé orúkọ rẹ̀ kìí ṣe pé ròyìn rẹ̀ ní ẹ bọ́lá ń sọ pé kul ayyi shay'in akbaru shahadatan qul lillah ó sì sọ pé Allahu khaliqu kulli shay ṣe khaliqu kulli shay yìí náà tó wá túmọ̀ sí pé òun náà dára rẹ̀ ni. a sọ pé Allahu khaliqu kulli shay'in min sha'nihi yukhlaq. tó irú rẹ̀ náà ni habbatu sawa'un min kulli da. nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ẹ mọ̀ pé lójú ayé rẹ̀ wọ́n fún ní wọ́jẹ́. so nínú tí wọ́n sì sọ nínú nínú sábàbí ikú ànábì sallallahu alaihi wa sallam fún náà ni orí pa ìwọ yẹn òtàdé òtàláì máa lápá lára ànábì sallallahu alaihi wa sallam. so habatu sọ̀dá wà náà. so kí ló dé tó fi jẹ́ pé wọ́n à lóṣì tó bẹ́ẹ̀ náà ni irú obìnrin tó jẹ́ pé láyà nàbì Muhammad sallallahu alaihi wasallam ó ní gírì máa sùn yóò wo ṣubú lulẹ̀ yóò dákú lọ gbaragada tó ní kánàbì sallallahu alaihi wasallam fọ́ bẹ́ẹ̀ lọ́n fọ́ kánàbì ní tó bá fẹ́ o lè ṣe sùúrù tó bá sì fẹ́ o lè jẹ́ kí n bọ̀ bẹ́ẹ̀ lọ tó bá fẹ́ o lè ṣe sùúrù tó bá sì fẹ́ o lè jẹ́ kí n bọ̀ bẹ́ẹ̀ lọ. obìnrin wa sọ pé tó bá fẹ́ o lè ṣe sùúrù kọ wà lẹ́jẹ̀ náà tó bá sì fẹ́ o lè jẹ́ kí n bọ̀ bẹ́ẹ̀ lọ obìnrin wa sọ pé à tí bá ṣubú gbaragada ẹ̀ bá ń bẹ lọ́n kí n má máa bọ́ sí òun mọ́. ó yẹ kóbìnrin yẹn náà lo habatu sọ̀dà kó má wulẹ̀ wá sọ́dà nàbì sallallahu alaihi wasallam. so eléyìí túmọ̀ sí pé habatu sọ̀dà dawa'un min kulli da'in min sha'nihi an yudawa biha. so káríkáká gbọ́ rí báyẹn. tó torí pé tí a bá gbọ́ irú àwọn àdéhùn yìí dáadáa yóò mú agbára láti dàrúkọ. ní ìsìn gbogbo tí wọ́n ń ṣe wá láyé alohabatu sọ̀dà alohabatu sọ̀dà alohabatu sọ̀dà a ah, ń rí kọ́lọ̀ ọbọ̀ mu kú kí náà padà rìsọ́ọ̀tì sí ẹni tó lò yọ padà máa sọ pé sùtọ́ sí lọ̀rọ̀ yìí tánàbì ló sì sọ tọ́mání ànábì lọ́tọ̀ ọjọ́ pọ́rọ̀ yìí báyìí ó dàbí ẹni sọ̀rọ̀ lọ́wọ́ sọ pé wọ́n lọ la omi ọ̀la ó ti ní wọ́n la ó ti ní kò kú ah, nígbà wọn sọ fún pé òdodo lọ́wọ́ inú ọmọ ẹ̀yà ní parọ́ hmm. so bẹ́ẹ̀ náà ni so ṣùgbọ́n àárẹ̀ tún lè wà fọlọ́n lè má kádàrá kó dóògùn fún àti wọn a máa fọlọ́n búra ìpè habatu soda oògùn tí ń bẹ lóde yìí ni a wọn fẹ́ kéèyàn fura dáadáa kéèyàn sì ṣọ́ra búra kéèyàn ṣọ́ra búra nítorí pé nínú òfin Islam a kì í búra ní bùkúbù ọlọ́ni wà tọ́bú ẹ̀yìn máa dàbọ̀ ẹ sọ àwọn àbúrò ayọ̀ ní ìjọ rẹ̀